وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والثلاثين بعد المئة وما بعده وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أليس إذا حاضت المرأة لم تصلي ولم تصم متفق عليه وعن عائشة رضي الله تعالى عنها عنها قالت لما جئنا لما جئنا سرف حط فقال النبي صلى الله عليه وآله وسلم افعلي ما يفعل الحاج غير ألا تطوفي بالبيت حتى تطهري متفق عليه في حديث طويل وعن معاذ بن جبل رضي الله عنه أنه سأل النبي صلى الله عليه وآله وسلم ما يحل للرجل من امرأته وهي حائض فقال ما فوق الإزار رواه أبو داود وضعفه وعن أم سلمة رضي الله عنها قالت كانت النفساء تقعد على عهد النبي صلى الله عليه وآله وسلم بعد نفاسها أربعين يوما رواه الخمسة إلا النسائي واللفظ لأبي داود وفي لفظ له ولم يأمرها النبي صلى الله عليه وآله وسلم بقضاء صلاة النفاس وصححه الحاكم حديثي alákọ̀ọ́kọ́ ìgbẹ́nu àdúrà lónìí onáni àdìsí tí nàbà rẹ̀ jẹ́ one thirty four nínú tírà Bulugul Maram Abu Sa'id al-Khudri radiyallahu anhu àwọn ni wọ́n gba àdìsí wa fún wa láti ọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdìsí yìí ó abala kan nínú àdìsí tó gùn àdéhìsì fífi àdéhìsì àbísàrídì yóò gùn jù báyìí lọ àdéhìsì gúngùn yẹn ó ń sọ nípa bí anabi sallallahu alaihi wa sallam náà ti ṣe ròyìn báwọn obìnrin ti ṣe rí wípé àwọn obìnrin naqisatu aqlin wa din wọ́n jẹ́ ẹni tó dínkù ní tó sì dínkù lẹ́sìn ṣùgbọ́n tó ń ti máa ti ṣe jẹ́ ni tí ó dínkù nílàákàyè tó sì dínkù lẹ́sìn ànábì sallallahu alaihi wa sallam wọn làwọn ò rí ẹni tó dínkù nílàákàyè tó sì dínkù lẹ́sìn tó ní agbára láti rí ẹni tó pé nílàákàyè mú bí wọn. tọ́ àwọn obìnrin wọn á sọ̀rọ̀ ìbáwò láti ṣe jẹ́ni tó dínkù ní làákàyè àti pé báwo láti ṣe jẹ́ni tó dínkù lẹ́sìn. tọ́ba ń wọn ò pè wọ́n lálábọ̀ làákàyè wọn ò sì pè wọ́n lálábọ̀ ẹ̀sìn ẹni tó dínkù ní làákàyè tó sì dínkù ní ẹ̀sìn wọn ò sọ òdiwọ̀n àdínkù tó wà ń bẹ̀. anábìyọ̀ sallallahu alaihi wa wọn á ṣàlàyé báwo ni wọn ti ṣe jẹ́ ẹni tó dínkù ní làákàyè àti bí wọn ti ṣe jẹ́ ẹni tó dínkù lẹ́sìn wọn ṣàlàyé ti làákàyè pẹ̀lú wípé ṣé bí ibi tí ọkùnrin méjì tí wọn ti lè jẹ́rìí fún pàápàá jùlọ nípa nǹkan tó jẹ mọ́wó àbí ń farajọ owó tẹmẹkẹtọ wáyé pọkùnrin kan la àtàwọn obìnrin obìnrin méjì ni máa dípò ọkùnrin kan sọ eléyìí òun ni àdínkù tó bá làákà ẹ̀ eléyìí túmọ̀ sí pé ó ṣeéṣe kí ẹni tó bá gbọ́ nínú àwọn obìnrin nígbàkigbà tó yàtọ̀ sígbà kọfara ya gẹ́gẹ́ bí àwọn láyé ànábì sallallahu alaihi wasallam báwọn náà ti tẹsẹ̀ béèrè ìpè á kí ni túmọ̀ kọ́ àwọn adínkù nílá ká ẹ̀ kí sì ni túmọ̀ kọ́ àwọn adínkù lẹ́sìn. sọ̀rọ̀ pé eléyìí iná ni tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbà láyé òde òní pípé obìnrin dínkù sọkùnrin lágbọn abìkan fún ọgbà eléyìí náà ló bí kọkùnrin kọ́ máa ṣe bí ọkùnrin káwọn obìnrin ọmọ wa ṣe bí ọkùnrin àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ àwọn fẹ́ ṣe bí obìnrin má bí ọkùnrin làwọn fẹ́ ṣe ẹ̀yin sì mà wípé nínú àìfẹ́ ṣe bá a ti je àmì ni pé àtú àwọn ẹni tá à ń fara jọ nítorí pé tó o bá gbà láti ṣe bó o ti máa ò ní tẹ́ àmọ́ àìfẹ́ ṣe o ti bó o ti máa ìfẹ́ ṣe bí àwọn míì tó èsè tó ìsara wọn àmì ni pé ọgbà pa àwọn náà péjú ọ lọ lóòótọ́. torí ẹ̀ ló ti jẹ́ pé lónìí á rí i pé wọ́n máa sọ pé what a man can do a woman can do better wọn sọ pé what a man can do a woman can do wọ́n tún fóun lókun sí ni wọ́n ní a woman can do better tòlé tó sì jẹ́ pé wàláhì irọ́ ni ẹni tó bá ti ní wàláhì irọ́ ni kò ní ṣe kàfàrà torí pé falamma wada'atha qalat rabbi inni wada'tuha untha wallahu a'lamu bima wada'at wa laysa adh-dhakaru kal-untha bẹ́ẹ̀ ni ọkùnrin ò sì dàbí obìn ọkùnrin ò dàbí obìn lórí tẹ̀síìrì kan kpọ́ láti fẹ́ obìnrin wí ọkùnrin ọkùnrin ju obìnrin lọ so eléyìí jẹ́ wàlẹ́yìísà dẹ́kẹ̀rù kẹlẹ́ńsà nàfíọ́n bìmọ̀ọ́nẹ́l ẹ̀kọ́rọ́r pé bẹ́ẹ̀ ni obìnrin ọ̀dà bí ọkùnrin ọkùnrin ọ̀dà bí obìnrin tọ́ tí ìbá ti pé wọn náà gan fúnra ara rẹ tó ń tan ara rẹ jẹ wọn náà gbà fi kọ́rọ́rọ́ ti nà fi tọ́kàn àwọn obìnrin ìpè ọkùnrin ọ̀dà bí obìnrin kí ló dé tí wọn náà wọ ṣòkòtò ká pé ẹ̀wù obìnrin ní ṣòkòtò gúngún àti tẹ́ẹ̀tì náà kọ́dà nú àṣà kéésì fún olóṣọ fún ọwọ́ bùbá tàtà ti yorùbá nù nàkóbìnrin wọ ṣòkòtò à ẹ̀yin náà nà pé ó ti di nǹkan míì torí di eléyìí báyìí wọn àjọra wọn wàlláhì lẹ́yìn rẹ̀ a tún rí wípé lọ́dọ̀ òyìnbó gan lọ́dọ̀ òyìnbó ti ń lọgun wípé ẹ fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn wọn ò sọ pé kí wọ́n fáwọn ọkùnrin lẹ́tọ̀ọ́ wọn rí ṣé gbogbo ẹ̀tọ́ ọkùnrin ló ń ti gbà ní ohun ò sí náà mi ìyàn tó yẹ kí wọ́n gbẹ̀tọ́ tiẹ̀ fún un tóbi jẹ́ pé ẹ̀tọ́ obìnrin obìnrin náà wọ́n máa ń yàn jẹ ṣé àwọn òyìnbó yẹn náà wọ́n fẹ́ràn obìnrin ni wọ́n fi ń wá ẹ̀tọ́ tí wọ́n fún wọn àbí wọ́n fẹ́ kí àwọn obìnrin tiwọn náà dà báwọn obìnrin tàwọn ti ṣe dà dàbí mo ti dà afọ́jú ti ń ta rọ́bà ṣé tí wọ́n náà kúkú fọ́ lójú kó o ti ṣe fọ́ lójú láṣẹ á rí i pé dàbí mo ti dà ni wọ́n wá gẹ́gẹ́ báwọn òbí wọn ti ṣe jẹ́ pé àti sinmi àti tí wọ́n wọ̀ sókè rẹ̀ gbogbo ọ̀pá kan àbọ̀ náà ni irú rẹ̀ ni wọ́n fẹ́ fún gbogbo àwọn obìnrin a'udhu billahi minash shaitanir rajim lónìí wọ́n ń ṣe àjọ̀dún pọ́jú obìn ńlòní fún gbogbo àgbáńlá àmọ́ ibi tí wọ́n ti rí wọ́n yìí ṣe tọkùnrin pọ́jú ọkùnrin ọjọ́ òfin náà tuntun afẹ́ fàyọ nínú àwọn ìròyìn tí wọ́n mú wá ní BBC lónìí wọ́n ní àwọn obìnrin ní Australia ẹ̀sìn ọ̀pọ̀ òyìnbó England lọ́lọ́gba abẹ́rẹ́ ló fi bẹ̀sẹ̀ lú àwọn obìnrin ní Australia nínú ìwọ́de tí wọ́n ṣe láàárọ̀ ni oníkó àwọn dúpẹ́ wípé tóbìnrin ti ń ṣiṣẹ́ tó bá bí máa lé wọ́n fún lówó oṣù rẹ̀ pérépéré owó oṣù tó ẹ̀kọ́ gbà ń bí sẹ́ nígbà tí òṣìṣẹ́ yọ gbà torí pé ó bí màá le ọwọ́ akun táwọn nǹkan kan táwọn ń tọrọ tí wọ́n fi fi ẹ̀tọ́ àwọn dún àwọn òun náà ni pé àwọn ń tọrọ kówó oṣù àwọn kó ṣe déédéé pẹ̀lú tàwọn akẹgbẹ́ àwọn lọ́kùnrin torí pé owó oṣù obìnrin ó dín sí tọkùnrin pẹ̀lú eighteen percent ní Australia ṣé ìyànjẹ náà ni àbí ẹ̀hẹ́n àwọn ẹni tí wọ́n ń human rights activists náà ń pariwo káyé nù sẹ́ẹ̀rì pé irọ́ lásán irọ́ bẹ́ẹ̀ náà ló wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ló wà ní Europe tàtà níbi ti ń gbowó oṣù kan náà pẹ̀lú ọkùnrin tí wọ́n jọ tí wọ́n wà ráǹkì kan náà tò eléyìí túmọ̀ sí àwọn gan ṣáà ó wọn ò dọ́gba fa. ọ̀dọ́gba torí pé nísìnyí báyìí wọn ò lè dọ́gba ẹni tó ti pé tí fáìlì tó bá wá tí ò bá rí yọ wá onímọ̀gbà tí ó bọ agbólẹ̀ yọ mọ wá yóò tu sẹ́ẹ̀tì tó fún lọ́rùn yọ mọ wá ó lè bọ́ bàtà alẹ̀ yọ mọ wá yọ sáré kó o rí náà ni àtẹnudọ́sọ pé tí ò bá rí fáìlì yóò bu sẹ́kún gbogbo yẹn wọn máa pé kí ló dé yọta ni ẹfọ ńlẹ pé bàbá yín kú ni yọta máa yọ máa hu so náà ní pé kí ni nígbà tí ọba wa sọ ntọ́fà tí ń fi sunkún bíi two three hours fáìlì bàbá alágbájá tí mo ń wá náà ṣe à àti òsùnkún yọ pọ̀ nítorí pé tí fáìlì mi bá ti sọnù lọ́la ń kọ́ sẹ́yìn kójú omi ẹkún kọ̀pẹ́ sójú táwọn òbí wọn láyà kan lọ títí làwọn náà fura wọn mọ̀ pé wọn ò jọra wọn gbọ́ hmm? wọ́n fẹ́ lò wọn wọ́n fẹ́ fi wọn polongo ọjà wọ́n fẹ́ fi wọn pe kọ́sọ́mà náà ní tuma fún wọn wá bi sẹ́ náà ní tuma fún wọn náà ní tuma pé wọ́n ti máa kà dúró èwo máa kà lu ìbẹ̀ta so èèyàn máa sọ pé wọ́n ti máa kà dúró èwo máa kà nà tẹ́lẹ̀ ìlọ́dọ̀gba lódodo torí di eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam wọn ní dídín kù làákà ìwọn nù ọlọ́run ti sọ kí ló fà náà fi fi obìnrin méjì ṣe déédéé ọkùnrin kan ọlọ́run ní antadilla ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra torí àyíbáhámà ẹnìkan náà méjèèjì lè gbàgbé ẹnìkejì ọ̀ràn lè ẹnìkan náà lè ti gbàgbé tí wọ́n ní wọ́n wá jẹ́rìí ẹnìkejì ọ̀ràn lè ti tí ọkùnrin ò rí bẹ́ẹ̀ ó ṣòro kọkùnrin tó gbàgbé nǹkan báà ṣùgbọ́n díndín kù wọn lẹ́sìn òun náà ni alaysa idha hadatil mar'atu lam tusalli tẹbi tóbìnrin máa ń ṣe nǹkan oṣù kò ní kírun walam tasum kò sì ní gbààwẹ̀ eléyìí wọn pè ní istifhamu taqriri tẹbi tí yẹsẹ pé ǹjẹ́ tí tẹbi tóbìnrin máa ń ṣe nǹkan oṣù kò ní kírun fẹ́ràn kí tuma rẹ̀ ni pé bẹ́ẹ̀ ni kò sì ní gbààwẹ̀ bẹ́ẹ̀ ni ọba àmọ́ wípé bẹ́ẹ̀ ni ó ti yé gbogbo èèyàn báwọn muttafaqun alayhi alimami bukhari àti imam muslim àwọn náà gba àdéhìí wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alátọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu tó gba alátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam eléyìí fi hàn kóbìnrin tí ń sìn kó sùn kírun obìnrin tí ń sìn kó sùn ní ẹnu gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn islam ó kò lórí eléyìí pé àwẹ̀ kì í sọ̀ràn ẹ̀ lórí wọn nígbà yẹn bẹ́ẹ̀ ni irun kì í sọ̀rọ̀ yẹn lórí wọn nígbà yẹn ṣùgbọ́n o irun kì í sọ̀rọ̀ yẹn ọlọ́run mú kó láéláé lásìkò tí wọ́n ṣe nǹkan oṣù wọn ò ní kí ní ìsìn wọn sì ní san padà yàtọ̀ kì í yẹn ti mára torí délé yìí ṣùgbọ́n hadithi yìí apá kan ó fi pípọ̀ nínú àwọn nǹkan nínú rẹ̀ onípé kò ní wọ mọ́sálásí obìnrin tí ń ṣe nǹkan kò ní wọ mọ́sálásí nítorí pé mọ́sálásí ilé ọlọ́run ilé ọlọ́run àyè tó yẹ kí ọjọ́ pé ńgbà sábà sáwà ní màrà ni torí délé yìí kò ní wọ mọ́sálásí nítorí hadith ìta nàbì sallallahu alaihi wa tí wọ́n sọ kó masjida wala kí ẹni tí ń ṣe nǹkan oṣù àbẹ́ ẹni tí ń ṣe jànábà kọ̀ wọnú mọ́ṣáláṣí láti ti sọ̀rọ̀ nnkan alukur'an nítorí àdéhì ibìnrin ọmọ rọ́bì aláàfọ̀ àìníhùnà sani bisalòláà eni wá nípa àdéhì yẹn. bákan náà obìnrin tí ń ṣe nǹkan oṣù sun ni kí alukur'an nítorí àdéhì ibn Umar radiyallahu anhuma tánàbí sallallahu alaihi wasallam sọ pé wala taqra'u al-ha'idu wala al-junubu shay'an min al-Qur'an ẹni tí ń ṣe nǹkan sun abi ẹni tí jànábà ń bẹ lára rẹ̀ ìkíní kejì wọn kò ní kí nǹkan kan nínú alukur'an. bó tilẹ̀ jẹ́ pé àwọn àdéhìí ọ̀rọ̀ wà nípa ọ̀nà tó gbà wọ̀ bákan náà ẹni tí ń sìn kóòsù kò ní fọwọ́ kan alukur'an nítorí hadithi amr ibn hazm radiyallahu anhu sanni bi sallallahu alayhi wa sallam tí wọ́n ti sọ yìí pé wa alla yamassa alukur'ana illa tahir ẹnì kan sì gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ni tó bá mára láti mọ̀ pé ẹni tí ń sìn kóòsù ńkọ́ kò sí nínú mára gbogbo àwọn àdéhìí àti bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ń bẹ lórí pé wọn wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì wọn àbí wọn fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n á rí i pé apá kan ọ ń jẹ́rìí fún apá kejì torí ìdí eléyìí báyìí obìnrin ti ń ṣe nǹkan oṣù kó ṣọ́ra fún àwọn nǹkan wọ̀nyẹn ó tún wá wá nínú hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha ó ní lamma ji'na Sarifa hibtu nígbà tá a dé àyíká ti ń jẹ́ ní àárín Mẹ́kà àti Medina ńlá yìí wà wọ́n ti gbé ihram lọ sí hajj hajj ìdágbére kan sọ ayé wọn sallallahu alayhi wa sallam gbogbo wọn gbogbo àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam àwọn náà wọn á dé yìí tí Aisha ó sì nǹkan oṣù bẹ̀rẹ̀ sí ní jáde anabi sallallahu alayhi wa sallam wọn wọlé lọ́ba wọn dúró bẹ́ẹ̀. wọn lọ wọn lọ bá àyíṣà bíi táyíṣà wọn bá ti ń sunkún kí ló dé wọn lọ nǹkan oṣù wà ní anabi sọlá àṣẹlẹ ní abúlé ọmọ sunkún nǹkan oṣù nǹkan kan ní tọ́lọ̀ ti kà kọ́lẹ̀ pé wọ́n máa ṣẹlẹ̀ táwọn ọmọbìnrin Hawa alayha salam ntọ́lọ̀ ti kọ́ pé wọ́n máa ṣẹlẹ̀ ní táwọn ọmọbìnrin Hawa alayha salam torí torí de eléyìí ma kunti bid'atan fi dhalika. ìwé sàdáda adada nínú pa àti nǹkan oṣù kìí tutu nǹkan tuntun ìtumọ̀ rẹ̀ nu pọ́lọ̀ ti pa rẹ̀ lórí àwọn ọmọbìnrin Hawa àwọn agbọ̀yé ń bẹ̀ yìí pé ah kìí nǹkan tuntun. tọ́ ǹjẹ́ tó bá débẹ̀ Aisha náà anha yìí ti pọ́n náà sọ pé ẹ nǹkan ojú òrírí ní nǹkan oṣù ẹ ti wá sí òun báyìí ǹjẹ́ Aisha náà sọ ni hajj là ń tó sì yẹ kí gbogbo àwọn obìnrin anabi sallallahu alaihi wasallam kí nǹkan oṣù tí wọn mọ wà ní ìsìn kó ajẹ pé tèmi nìkan lọ wà ní ìsìn tẹ mọ wú sáhùn ẹlẹlẹ kálukọ ọmọ wò pé tọ àwọn àrìsẹ àjìsẹ olúwa rẹ ní òní rìsẹ ẹsìn máa kọkùnrin jẹnẹrálì gbogbo àwọn nǹkan kéékèèké yìí ọkùnrin máa wọn máa wò fáwọn ti màtúọ̀ ju gbogbo eléyẹ lọ sá gbogbo èèyàn gbogbo èèyàn máa fi ọrẹ rìn. wọn mọ fi ọrẹ ẹni igbe bọyá àjọ bẹ̀rẹ̀ ẹrún ni bàtà àjọ bẹ̀rẹ̀ ẹrún wọ wá só láàrin bàtà ń lọ àti kíláka méjì ọwọ àlọ tún àlọ àláṣe ọwọ àpadà wá wá bá ráka méjì tó ṣẹ́kù sẹ́wọ̀n wọn ni ó fa wọ́n lọ́mọ tó ọ́ tó <laughs> àbá wo bi ara lè kọmọtìrún náà <laughs> wàhálà àwọn obìnrin ti pọ̀ jù ìdínú tí àìjà fi ń ẹ̀yẹ kọjá torí tókùn bá ronú ẹ̀wọ̀n kí akin ní kíní pa ẹ̀lẹ́ fún mi àmọ́ obìnrin ọmọ òkè tó eléyìí wọ́n fi máa kọ́ ọ. ẹyìn rẹkọọdù lẹ fóun kékeré ni ìwà tó yẹ pé ń gbà lọ sí ájì gan àbí òye tó torí di eléyìí àtàbí sallallahu alaihi wa sallam wọn á sọ fún pé ìfàálì máa ẹfàálù hajj gbogbo ń tálá láti oṣù ní kí wọn náà sí yẹn ni pé alhamdulilayi má fi mùsùlùmí gbogbo ń tálá láti oṣù ní kí wọn náà sí ghayra alla tatufi bil bayti hatta tathuri yàtọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ṣe tawaf títí tó fi mara nǹkan àyà àyàtọ̀ sí yàtọ̀ sí náà ni wàhálà ń bẹ̀ẹ̀ náà èmi tí àwọn ọmọ ti tawaf olú òní lọ Kaaba tó ń torí ẹ̀ ló ti jẹ́ pé ń parí hajj Aisha ni ẹ ẹ ńgbà tí ó ṣe nǹkan sùn wọn ò sì dé àníyàn rẹ̀ gbàtà nàbí sọlá àṣẹlá sọ fún wọn kó tó di fún bẹ̀rẹ̀ sí ti tọwọ àkúmá lẹ́yìn tí wọn ti sọ fún pé gbogbo ńsálàlájì òsè lóòsè yàtọ̀ sí kò ní ti tọwọ gbàtà wọn dé Mẹ́kà kó tó di fún bẹ̀rẹ̀ sí ti tọwọ ànábì sọlá àṣẹlá sọ fún tọ ẹni tí ó bá mú ẹran hajj tiẹ̀ lọ́wọ́ kó yí àníyàn rẹ̀ padà torí pé gbogbo wọn sọ pé wọlọ wọn darú àníyàn tánàbí dáa kódà bó ṣe pé wọn mọ àníyàn tá ànábì dá tí wọn sá ti ń ṣe àmọ́ síbi tí ń ṣe kọlọ wọn gbà fún wa bí ó ṣe gbà fún ànábì sọlá àríwá yìí sọ so ṣùgbọ́n ní ìsìn ànábì sọlá àti àníyàn tí wọn ní fẹràn láti mọ̀ pé hajj fẹràn ó náà lè dáadáa ní hajj àti umra papọ̀ tó ìgbà tí wọn dé Mẹ́kà ànábì sọlá àti sọlá wọn pa pé ẹni tí ò bá mú hajj ò tiẹ̀ lọ́wọ́. ẹran tá a fi ta kàába lọ rẹ tí ọba mú tiẹ̀ lọ́wọ́ kó yí àníyàn rẹ padà sí ti ọmúra nìkan lọ́nà tó kí tó bá parí ọmúra yọ bọ́ra lẹ̀ kúrò nínú aṣọ ihram títí tí ó fi di kẹjọ oṣù delhijja yawmu wọn wà á dà níyàn fún Aisha radiyallahu anha àwọn lè ṣe bẹ́ẹ̀ yẹn nítorí pé tó máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní láǹfààní àti lè ṣe nǹkan oṣù lè má ti dà kó tó dijọ́ kẹjọ tó ń torí délé wọn ò ní láǹfààní àti ṣe torí ẹ̀ atara a rí ìdájọ́ tó pàtàkì mọ́ wípé. tí yẹn bá dà ní ẹ̀kọ́ fẹsẹ̀ hajj hajj tamattu èyí tá a máa kọ́kọ́ sí umra náà kó tó di pa hajj tí nǹkan kan bá di ọ lọ́nà tí ò dé kó tètè dé Mẹ́kà àfi níjọ́ àràfà lápèjúwe kò sí nǹkan kan ju ikú kọ̀ dà hajj kó fi umra torí lọ dà. wàá fi àníyàn umra ká hajj wàá fi kún sí umra kájì rẹ ó lè bá àdínkì ní kẹrọ àmọ́ tó bá kíjọ àràfà yẹn o lè kọ́kọ́ wá sí mẹkà kó parí umra tó bá parí umra kó gẹrí tó bá gẹrí gba Aisha wọn ni kó gbogbo làjọ ṣe. غير ألا تطوفي بالبيت آه. عائشة تاجي كرام nàdá parí hajj Aisha ni gbogbo àwọn ìyàwó rẹ̀ wà nàbì sallallahu alaihi wasallam àwọn padà sí Madina nísìn pẹ̀lú umra tó dájú gédégbé àti hajj tó dájú gédégbé ẹ̀sìn oríṣi mélòó ni wọ́n ti hàn èmi kú mọ́. ájì àti ájì àti rúmúrá kò sí ètò dúró àwọn ọmọ pa ní rúmúrá aláàjì èmi ò hmm? ẹ ẹwọn kékeré hàn rúmúrá àti ti wà nù ara wọn fa tó ṣùgbọ́n àìsàn ni rárá ìgbà táwọn parí rúmúrá wọn sá bọ̀ọ̀rọ̀ alẹ̀ wọn tún wá ṣẹ̀ṣẹ̀ tún àjọ kẹjọ tó èmi ni tó tèmi dúró tó kóbúrú wọ abdulrahman ibnu abi ọmọ ẹ̀yà aisha wa mú ọmọ ẹ̀yà rẹ lọ sí tẹ̀nàì kọlọ dàníyàn umra ń bẹ aisha wa ti umra lẹ́yìn hajj kuma torí ti jẹ́ pé èèyàn gbọdọ máa sọ mẹ́ńtálítì àwọn òbí torí kílè olùbàgbà ọ gbọ́dọ̀ máa bá obìnrin lò pọ̀ ńlé gẹ́gẹ́ bí ọpin tí wàá lọ ọmọ bàá mọ pọ̀ ńlé rẹ lójúmọ́ lọ́mọ ajẹ́ pé bó ti máa tírìtì àwọn ọkùnrin ló tírìtì àwọn obìnrin à obìnrin kan ò ní gbọ́dọ̀ èèyàn pẹ́ torí kọ́kùn sọ́kùn sẹ́wọ̀n kí àkìn kólékólé ni tẹ́lẹ̀ kí wọ́n ti aago ó sì ṣe bí èdè àwọn ọmọ ìsìn ó sì sìmẹ́sìmẹ́ ẹ̀rọ ọmọ ọ̀bọ náà kí ni sìmẹ́sìmẹ́ so lóbìn kí lẹ́yìn tó ń fẹ́ kó sí fáwọn alẹ́lẹ́ tó ń torí di ọgbọ́dọ̀ sí sùúrù ọgbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú un tí o bá jẹ́ bí ọkàn da aládàáda nù ú so torí di eléyìí wọn ni kọ́ lọ sí umra àti tẹ̀lé ìfihàn wa ìgbà tó bá ti níyàwó méjì tó níyàwó mẹ́ta ọgbọ́dọ̀ mọ bí ó sì máa ṣe tí ó fi ní balance tí ó fi ní balance. lápèjúwe ẹja lọ ra sọ́dọ̀ ìkíní kejì nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tó ọrẹ já ẹnìkan ti dín tiẹ̀ lánàá ẹnìkan ò tí ì dín tiẹ̀ ọ̀dọ̀ ẹni tó dín tiẹ̀ lọ wà àbí òye wa gbogbo òórùn ẹja wọn á ṣe fíkánfíkán fíkánfíkán nínú ilé. ẹgbẹ́ ogun ẹtí máa ń kọjá àgbàlá yín mashallah. ó ké la sámọ́kù ọ̀nà àmì àwọn eléyìí jẹjà lánàá. tọ́ eléyìí tí wàá lo gbogbo òróró tiẹ̀ tán òróró kan náà lẹ rà nígbà tẹ òróró ẹ òróró fún kálukú sá. eléyìí tí ó dín ẹja lánàá kò tí lo òróró tiẹ̀ tán. ìyá tí kò tí ì dín ẹja òróró làwọn náà fi làwọn náà fi tí ìdín tiwọn náà sọ pé tọ ṣé báwo ṣe máa wẹ dáràn ní ni ah, máa wòran bàbá wọ sẹwọn kó tó wá pọkùn máa wòran bàbá wọ obìnrin òkè ṣé báwo ṣe wá máa wẹ dáràn nu tó bá dàgbé máa wòran tó bá wọ bí ìgbà tó ń bọkùnrin lónìí ọlọ bí ah ẹdín kò sóòrò lónìí kò sóòrò lónìí sọ pé ah, wọn náà. wọ́n ń fi àkíyèsí rẹ̀ nù kọ́ lọ sí kí ni. ó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ gbéra rẹ̀ wá sí lẹ́fù tẹ́bi lè gbé lálàáfíà wọ́n tó gbé lẹ́nu tán wàláhì gbogbo ẹja nǹkan bàjẹ́ yọ ọmọ ọmọ ìjọ fa tó náà bá tó gbogbo àwọn agbọn bẹ ń kéèyàn mójútó wọn sọ pé gbogbo ntẹ́lọ́lá di ti pátá ẹni kò ṣe yàtọ̀ tí kò ní ṣe fàwa torí di eléyìí láti bí àrí ẹ̀rí ń bẹ wípé at-taharatu shartun min shuruti sihhati at-tawaf ìmára májẹ̀mú kan ní nínú àwọn májẹ̀mú tí máa jẹ́ kí lálàáfíà. tufta. وأنت على غير وضوء لو تفت وأنت على غير وضوء لم يصح طوافك tí ẹ bá ti tọ̀wáàpù tí ó sàlù àlá kí náà sọ á ní tọ̀wáàpù rẹ̀ òní kíni kò lálàáfíà. ẹnìkan sọ pé sẹ́ẹ̀rì ń bẹ́ńbẹ́ lórí kíká sàlù àlá bíkọ́ sẹ́ mẹ́gbà pípé nǹkan oṣù lòún ṣe o á wàá sọ pé tí ń sìn nǹkan máa sàlù gan kì í sàlù torí nǹkan oṣù òní jálù àlá rẹ̀ ọ̀lá so ẹ̀rí tá a sì tún ní nípa púpọ̀ sàlù alákòótó ti tọ̀ wá òun náà tún ní àdìsí Aisha ìkànnà radiyallahu anha nínú Sahih Bukhari oníṣàlù bisalòlá àṣìṣẹlẹ tó máa dé Mẹ́kà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe oníkó máa lọ sàlù àlá ìgbà náà wọ́n ti tọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe oníkó wọ́n sàlù àlá ìgbà náà ni wọ́n ṣe tọ̀ wá. وقال إمام المسلمين أبو حنيفة رحمه الله تعالى wọ́n ní kò burú kéèyàn ti sọ wá bẹ̀dún ni tọ̀hán bóyá bẹ̀dún ni tọ̀hárà ti sọ̀rọ̀ àbí bẹ̀dún ni tọ̀hárà ti kóbọ̀rọ̀ kò burú ìyẹn ni bá ń bẹ lára rẹ̀ lè ti soro abi bedun ni re ti koboro ko buru iyen ni pe eni ti ba n lọ́dọ̀ Abu Hanifa ẹni tí haidu ń bẹ lára rẹ̀ lè ti sọ wá lọ́dọ̀ Abu Hanifa làkín bẹ́ẹ̀ ni ẹni tí o sì ní haidu tí o ní bá lára tí ò lálù tí ò dìísà lù àlá òun náà lè ṣe tawaf lọ́dọ̀ Abu Hanifa lẹ́kìn kí ẹni tí haid àbí janaba ń bẹ lára rẹ̀ tó bá fi lè ṣe tawaf pẹ̀lú ọ̀kan nínú méjèèjì yẹn yóò para fún mi. rò pé yé tí hajj ọ̀kan náà àwọn obìnrin tó wà pẹ̀lú yín ọwọ́ àti nǹkan sọ wani ẹgbẹ́ pàbó ànífà lè ṣe pẹ̀lú lọ sí jàre kò para fún mi jàre. torí ẹ bí Abu Hanifa ti ṣe sọ ni. àmọ́ tí èèyàn bá ṣàlùwàlá tó bá ti lọ sí tọ̀wá Abu Hanifa rahimahullah wọn ni kò burú ti tó làákín yọ pàgbò. èwo ló mú dípò mára ni àbí kò kó jáde ẹni pé Abu Hanifa rahimahullah tó bá yàní fíkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa pé nìsín báyà obìnrin kan ṣe nǹkan oṣù yóò da gbogbo jàmáàtù dúró ẹ nílé lọ mọ ẹgbẹ́ yóò sì dẹ̀yìn jọ mẹ́fà kí nǹkan oṣù yóò tó dá kò sì sí ṣe tawaful ifada tawaful hajj tawaful rukn tawaful ziyar kò sì ṣe tí yorùbá ti ṣe tawafu yẹn kò ní hajj náà lànà bí sọlá sọlá sọ pé wọn fi sọ pé ètí ṣe nǹkan oṣù náà àwọn ìyàwó wọn wípé àhàbẹ̀sẹ̀tù náà yìí sọfẹ̀ tó wá mọ́lẹ̀ ni wọ́n ní à ìdá anábì sọ̀rọ̀ láti lọ́ọ́ ti ṣe tọ̀wáfù hajj tọ̀wáfù wàdà lásán ló kù ọ̀dà kò burúkú náà ń so. eléyìí la anábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ fi hàn wá pé kò burú obìnrin tí máa ń sin kóòsù kò nídìí kó ṣe tọ̀wáfù wàdà kọ́ máa lọ lé. àmọ́ tí o bá ti ṣe tọ̀wáfù hajj àhàbẹ̀sẹ̀tùnà hì tọ́fẹ́ dé wàá mọ́lẹ̀ ni. ìwọ́ wa sọ fún obìnrin tí ń sin kóòsù pé kọ́ o lè fẹ́ dájà máa tù dùn o burúkú lọ sí tọ́wáfù lákín kọ́kọ́ ara fún mi àhánà Allah tẹ̀lé ìjẹ́ bó ti jẹ́ bídẹ́lì tí ẹ máa ń sin kóòtù kò sí dá dúró kò sí dá dúró wàlẹ́ láàrin kó ṣe nǹkan láàrin kó ṣe tọ́wáfù nítorí pé ń ṣe nǹkan àti kó ṣe tọ́wáfù nítorí ìdánábà ń bẹ lára rẹ̀ ewu ọ̀ tọ́ka gbà wọlé jẹnẹba láwọn ìṣẹ́jú méjì ní ti ọlọ́ta ní ara wàhálà fa torí pé ibi tó ti wẹ̀ gan ibi tó ti yàgbẹ́ ni gbogbo facilities yẹn ló ti wà ń bẹ̀ tọ́ba ti wọ́ bẹ̀ kó tí omi orí kọ́ daniel ọ̀wọ́ àsìkò tó fi sàlọ́ alánà ní ìṣẹ́jú káàbọ̀ ó ti wẹ̀ tí wọ́n ti lọ sí tọ́wá kí wọ́n á ní dáhùn kọ́ para fún mi àlàkọ́lé àbí hanifa tẹ́lẹ̀ yẹn àfihàn wa pé ẹni tí kò bá bọ́tù lọ́dún àwọn jòmọ́ òrò fọkàn á àwọn èso pọ̀ jù tó o bá ti mára mọ́ ò lè fẹ́ gbára rẹ gbóná tọ́wọ́ àfihàn ò ní gbà. tọ́ ẹ̀rí bẹ́ńbí wípé ẹni tí ń ṣe kóso ní wọnú mọ́ṣáláṣí ìfàálì kulla ìfàálì máa ìfàálì wùlhàj ghayra allá tatufi bil bayt. so torí pé at-tawafu yakunu dakhil al فالنهي عن الطواف نهي عن دخول المسجد طب آه النهي عن الشيء نهي عما لا يتم الانتهاء عن المنهي عنه إلا بالانتهاء عنه ما سنكك wọn kọ̀ تسي ọ láti ṣe àti láti má ṣe tó ní jẹ́ni ìyẹn ni pé nínú òfin ṣẹ̀ríà ìyẹn ni pé anáhìó àníṣẹ́yì náhìón àmàláyẹ tí mo ǹtìhá wà ní màníyì ànhu ìlà abẹ́lẹ̀ ǹtìhá yìí ànhu. ìyẹn ni pé má ṣe nǹkan má ṣe tí ó jẹ́ wípé ṣíṣe rẹ̀ yóò mú ọ ṣe tí wọ́n náà gbọ́dọ̀ ṣe. torí ẹ̀ nísìnyí ọ gbọ́dọ̀ ṣe tọwà sọwà wọ mẹsàlásì gbọ́dọ̀ wọ mẹsàlásì torí ẹ̀rí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o lórí pé ẹni tí ń ṣe nǹkan oṣù tún ní ṣe kíni ẹnìkan wá sọ pé láà tilka káàbà fi káàbà nù wípé laysa al-qawlu fi al-ka'bati kal-qawli fi ghayri al-ka'ba gbígbọ́rọ̀ nípa káàbà yàtọ̀ sí ìṣesí káàbà hàtì fọ́rọ̀ nípa ti nǹkan oṣù àṣọ yìí pé bákan náà Kaaba àti mọ́sálásí mi rí fi kulli shay nítorí pé wọ́n ti tọ̀wá fún mọ́sálásí mi àfi tí yẹn bá fẹ́ fi Ìsìlámù lẹ̀. sòlákin nípa pé ẹni tí ń sìn kó oṣù yọ wọ ọbẹ̀ kò ní wọ ọbẹ̀ bákan náà pẹ̀lú mọ́sálásí mi. torí délé ìgbà tó ti ní kọ́mọ́sì tọ̀wá àjẹpẹ́ mọ́wọ́ mọ́sálásí mẹ́mẹ́. bákan ẹni tún bẹ́ẹ̀ ń bí nípa pé tó bá jẹ́ kó ti parí tọ̀wá ní nǹkan oṣù dé kọlá kọ́ máa lọ sí ibi tí ó ti ṣe sáàyò ẹ̀yin náà lẹsìn ní kò ní wọ mọ́sálásí sáàyò wọn kọ́ wọn sọ pé alimẹsàá kharij almasjid ibi tí wọ́n ti ń ṣe sọ̀fà àti márùwà òde mọ́sálásí ni àní ìsìn inú mọ́sálásí ni al-aslu fi shay adamu so ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé kì í yí padà òde mọ́sálásí ni mọ́sàá. tó nítorí délé ọ parí tọwọ́ àfùtà ìparí tọwọ́ ó lè lọ sí sáàyè ọ̀dà kí wọn ló dé wọn gbogbo di ó se ju pé kò gbọdọ̀ ṣe tọwọ́ àfù tó padà nítorí pé gbogbo sáàyù tó bá ọ wà ni nàkẹ́ am kò sí sáyù sọfà àti mọ́rùwà kan téèyàn ó ṣe àyàfi kọ́ wá lẹ́yìn tọ́wà torí ẹ̀ sẹ́wọ́n ṣe náfìlà sáyù wọ́n ṣe náfìlà rẹ̀ o wọ́n ṣe náfìlà sáyù gẹ́gẹ́ bí tọ́wà tọ́ ìyẹn tó bá rí báyẹn ajé pé alukóòlù fi tọ́wá fi kàlùkóòlù fi sọ́lá ìlà fíìmà wọ́rọ̀ dẹ́dẹ́lẹ́ ìlú bí sísínà ẹ̀ tọ́wá bọ̀ yàtọ̀ fíìmù àyàfi nípa tí ẹ̀rí yọ dànù bìmọ̀nà àǹtí láti sọ́lẹ̀ bìdú ni pàhàrà wọlẹ́lẹ́ ó ní kírun láì jẹ́ kó ṣe mára bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ náà ló ní ṣe tọ́wáfù láì ṣe mára ìfàálí máa yẹ fàálù hajj gẹ́yìrà alátàtúfì bilbẹ́yì wàláàkì tó bá kó ti parí tọ́wáfù lọ́fẹ́ ṣe sọ̀fà àti márùwà ní nǹkan oṣù dé máa bá sọ̀fà àti márùwà rẹ lọ kèé ṣe májẹ̀mú rẹ̀ ní kọ́ wàánu mara bẹ́ẹ̀ ni kìí ṣe májẹ̀mú rẹ̀ ní kọ́ lọ sí mìnà kìí ṣe májẹ̀mú kọ́ lọ sí mìnà ní kọ́ wà nù mara kó wà ní mìnà ní yọ̀mù tẹ̀wíyà kìí ṣe májẹ̀mú rẹ̀ ní kọ́ wà ní mara bẹ́ẹ̀ kó dúró lárafà kìí májẹ̀mú rẹ̀ ní kọ́ wà ní mara àbí òye wa so bákan náà kọ́ sọ̀kù níbi tá a ti máa sọ̀kù kìí ṣe májẹ̀mú rẹ̀ ní kọ́ májẹ̀ kó ṣe háì tọ̀wáfù nìkan so eléyìí fi hàn wá pé kò sí yàtọ̀ láàrin tọ̀wáfù àti ìrun nípa pé májẹ̀mú rẹ̀ ní ká mara

láàrin irun àti tọwáp níbi ká sì ra yàtọ̀ sí pé tọwáp a lè sọ̀rọ̀ níbẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú hadith mu'adh ibn jabal allahu ta'ala anhu wa annahu sa'ala an sallallahu alayhi wa sallam ma yahillu lirrajuli min imra'atihi wa hiya فقال ما فوق الإزار رواه أبو داود وضعف حديث ولا معاذ بن جبل رضي الله عنه oná lẹni tó sì nímọ̀ jù nínú àwọn sàábé nípa alḥalal walḥaram alansari alkhazraji ọjọ́ kan nínú àwọn tó ṣe bay'atul aqaba nínú àwọn ará Madina oná ìjọ kan nínú tó kópa nínú ogun Badr àti gbogbo àwọn ogun yòókù anabi sallallahu alaihi wasallam wọn lọ sílẹ̀ Yemen ládájọ́ olùkọ́ bákan náà wọ́n sì ní kọ́ ọmọ gba àwọn zaka àwọn èèyàn ní Yemen. ọmọbẹ nínú àwọn sábẹ tó ga jù àtàwọn olùmọ̀ràn Umar radiyallahu anhu wọ́n fi ṣe gọ́vnọ̀ rí ní Sham lẹ́yìn Abi Ubaida Mu'adh ibn Jabal radiyallahu anhu ó kú nígbà tó rú ooru ìgbóná ti tó ìgbà náà ló kú ló kú nígbà tó ọmọ yàní yàní yẹn tó dàgbà lọ títí wọ́n sì tún kó lọ mọ́ jù nípa kí ló tọ́ kí ni ọ̀tọ̀ sẹ́yìn káwọn wọn ráre ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn òfàsìkò wọn ráre torí pọ̀pọ̀lọpọ̀ nu àwọn òkúrìgbà tó ń bá di fífítì kó òun tó kọ́ ń pa àmọ́ ẹ̀ sẹ́yìn pé lóyún egbe ti regbe egbe ti regbe so torí de ilé ìlú ti jẹ́ pé gbogbo tí ẹ máa fẹ́ ṣe kó tètè ṣe ṣáfṣáfṣáf ọ̀ ọmọ ìgbà tó lọ́wọ́ palẹ̀ rẹ mọ́kò lókè pẹ̀ kí ọmọ bá ti kò jẹ́ kó mọ́ tan ara rẹ̀ jẹ́ èèyàn tó gbé fọ́tì wọ́n tó fi jẹ́ gọ́vnà èèyàn tó gbé ah subhanallah anabi gan sallallahu alaihi wasallam lọ́kọ́ fi jẹ́ nílẹ̀ Yemen torí de ilé ìbáyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ti tó di olórí orílẹ̀-èdè àmọ́ tí ó tún máa ṣèṣe ẹni tí ò tí tí ò tí bọ́ lọ́wọ́ àmúmú torí bí ó ti máa bìíye bí wọ́n bá filé lásán tí wọ́n bá fi sábẹ́ àkóso rẹ̀ ilé ọ̀dà o èèyàn máa tara àwọn sábẹ́ ìkọ́gbọ́n torí pé ìgbà míì ọlọ́wọ́n bá ti fún yàn láwọn tálẹ́ǹtì kan tó yẹ pé tí wọ́n bá lò ó dáadáa wà láwọn ọ̀dàrí nàìjíríà yìí ṣùgbọ́n àìkò jẹ́ pé wọ́n fi responsibility tó ga kan sì síyàn lọ́dọ̀ ìyẹn ọmọ wa ṣèṣe ẹni tí ò tí ì bọ́ lọ́wọ́ amúmú wọ́n sì ti sọ wọ́n lẹ́mìí ọmọ èèyàn kébí ọmọ òpó ńlò lórí tẹ́ bá dáadáa rẹ̀ tí ehun gbọ̀n yóò mọ mú yẹn nì. àmọ́ tí bá ti gbọ́ yẹn kó lẹ́nu rẹ̀ láti kékeré kódà bẹ́ẹ̀ bá tún fi sí lẹ́nu lẹ́yìn rẹ̀ yọkọ̀ ni. والنفس كالطفل إن تهمله شب على حب الرضاع وإن تفطمه ينفطمه tó bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ti ṣe rí tẹ bá tírèèni ara yín lórí nǹkan tó wà very very important wàá rí kọ́ gà ńlá ka ẹ̀ àmọ́ tí ẹ bá tírèèni ara rẹ̀ lórí pé ẹ dákun tí ẹ bá fẹ́ jámàlà tí pọ̀mọ́ lọ́wọ́ kó fi jẹ́ ni àbí san àbí wàrà àbí bẹ́sikẹ́. gbogbo eléyìí yóò jẹ tó ọpọlọ yẹn very very low yóò wà below standard pàmẹ́tì yẹn máa ń train ara ẹ̀ ló sì jẹ́ pé àwọn èèyàn gíga aláyé train àwọn ma kọ́pọ̀lọ́ wọn ga kọ́pọ̀lọ́ wọn ga nítorí pé tọ́pọ̀lọ́ bá ga ara ga tọ́pọ̀lọ́ bá kúrú rí i pé ara náà kúrú pé mú ara rí wọ́n á wò sẹ́ni wọ́n tún tètè gbójú kékeré torí pé kò wọ́ọ̀sì kankan tó nítorí di eléyìí báyìí káwọn náà jẹ́ni tó kọ́gbọ́n látara àrùn àwọn eléyìí ẹgbẹ́ àwọn àyè wọn lọ ọlẹ̀ lẹ́ẹ̀kìn wọ́n ti mú bẹ́ẹ̀ wá ẹ ara bá ti máa rí pé yòó pé náà nù Al-Hafiz Ibn kò tí ìjọ àti tìbí mẹ́ta mẹ́rin lọ tí wọ́n fi sọ̀rọ̀ kí ni tọ́tọ́ kọkùnrin ó ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ lásìkò tí wọ́n á so aballahu ayakuna kamalu illa lah ọlọ́run kọ̀ pé kéèyàn kan pé àfún nìkan ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan ló pé mọ́kàndín gbogbo èèyàn ọlọ́run ọba nìkan ló pé torí de eléyìí ibi síbẹ̀ tó bá gbé láyé sí ni a kàn sọ fún kọ̀ǹpútà gbé sí bí kọ́ lọ gbé sọ́jà rẹ̀ àmọ́ èèyàn tó ẹrú tí ọba yí nǹkan rẹ̀ padà ó ti kọ́ náà lánàá wí àwọn àwọn pé ah sọ́mà gbé sọ́ǹkọ̀ bá dáa jù wọ́n á gbé lọ́bẹ̀ẹ́ bàbá gbé lọ́bẹ̀ ọ̀pọ̀ àbùkù nítorí bó ṣe fi nǹkan rẹ̀ lẹ̀ lọ́ba filẹ̀ ìwọ kọ́ tiẹ̀ sẹ́ni tó mú wọn náà lọ kọ́ tiẹ̀ sẹ́ni kọ́ àwọn ẹlòmíì wọ́n mọ nǹkan tó ṣe wọn àwọn ọ̀mọ́ ṣe ọmọ kírítíkì yóò gbé wẹ́wẹ́ kíní ńlọkọ̀ ńlọsẹ̀ kò burú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kárí tiẹ̀ náà nítorí kí nǹkan dùn bàjẹ́ kò rọrùn sí i. wọ́n dàbí télọ̀ ní dágbà tó lọ fún ẹ̀ẹ́dẹ́ ètò sì wà aràn ẹ̀kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bíbí tó ẹ̀kọ́ gbé gbà wọ́n náà jókòó lórí masínì. tòsí tàbí ṣùgbọ́n pé ẹni tí ń wòran bọ́ọ̀lù ọmọ àgbájọ àwọn tó wà ń fẹ́ o bọ́ọ̀lù tó kàn rọra tì ẹ̀ tó kàn rọra lọ sí ó gbẹ́sẹ̀ tó ṣe gbé má tó wọ́ ọ̀mà wọ́n kàn máa gbé àti èso kó ti gba bọ́dì. tó torí di ẹlẹ́yìn ọjà ti jẹ́ mẹ́ọ̀. wọ́n béèrè pé kí ló tọ́ sọ́kùnrin lára ìyàwó rẹ̀ nígbà tí wọ́n ṣe nǹkan oṣù àǹfààní tá a rí ń bẹ̀ tó ti bá dìtì lẹ́ni pé ìbéèrè nípa kí ló tọ́ sí èèyàn lára ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù ó àgbọ́yé rẹ̀ ní kété ọba ṣe nǹkan oṣù ńkọ́ gbogbo nǹkan náà lọ tọ́ sí ọkọ lára ìyàwó rẹ̀ àmọ́ yàtọ̀ sígbà tí máa ń ṣe nǹkan oṣù so àdìsí yìí ti sọ pé ǹjẹ́ ń bẹ lórí ìlọ́dì ẹ̀sìn mọ̀ pé lọ́dì máa ń bẹ láàrin ìdodo sí orúnkún méjèèjì so ṣùgbọ́n àdìsí yìí lẹ àdìsí kan ti jẹ́rìí sí síwájú tó wọ̀n lẹ so àdìsí kan ti wá síwájú tó ń fẹsẹ̀ rinlẹ̀ tó tún takò wọn ní ìfàálù kulla shay illa nikah gbogbo tó bá wù yín kẹ́ ẹ sì pẹ̀lú ìyàwó yín yàtọ̀ sí kẹ́ ẹ bá lò láyè ibi tẹ́jẹ̀ ti ń jáde tó eléyẹn muqaddamun ala hadha wa hadha da'ifun fasaqat tó lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdìsí ummi salamata radiyallahu anha wa ìyàwó anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ní kanat بعد نفاثها أربعين يوما رواه الخمسة إلا النسائي واللفظ لأبي داود أبي رواه الخمسة إلا النسائية واللفظ لأبي داود وفي لفظ له ولم يأمرها النبي صلى الله عليه وآله وسلم بقضاء صلاة النفاس أم سلمة يا النبي محمد صلى الله عليه وآله وسلم ورضي الله عن أم سلمة wọ́n ní obìnrin tó bímọ ó máa ń jókòó láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí bá ti parí àbí lẹ́yìn ìgbà tó bá bímọ ìgbà tó bá arba'ina yawma ó máa ń jókòó fógójì ọjọ́ ìyẹn ni pọ́pẹ́ jù gbàtí ó fi dúró retí ọjọ àwọn márààrún ni wọ́n gbà wá láti ti mọ̀ abu dawud àbí àbí imam ahmed abu dawud anasai ibn maja at tí wọ́n ní yàtọ̀ sí anasai adẹ́kọ̀ àwọn mẹ́rin wọ́n gbà wá nù ṣùgbọ́n bó ti wáyìí tó máa ń wà nínú àwọn tíra mẹ́rẹ̀ẹ̀rin yẹn bó abu dawud nìkan ló ti lè rí bẹ́ẹ̀ adẹ́ pé ìtumọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ nù àwọn tíra nínú ẹgbàá wa mi tọ́jẹ́ ti Abu Dawud yìí náà ó ní anabi sallallahu alaihi wasallam pa aláṣẹ láti san irun pati nígbà tí ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ látàrí ìbímọ. Abu Abdullahi al àwọn ni wọ́n wà sahih. tọ́ yé wa ẹgbàá wa yìí séròyìn wọn fún wa ni àbí wọn pa aláṣẹ obìnrin tó bímọ a máa jókòó ní ayé anabi sallallahu alaihi wa sallam tó bímọ fógójì ọjọ́ ẹni ká máa jókòó torí ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ kò ní kírun bó bá ti jẹ pásítọ àwẹ̀ ni kò ní gbààwẹ̀ séròyìn ní àbàtẹ tọ́ba jẹ́ ròyìn bíi tí máa ṣẹlẹ̀ nù bí wọ́n ti máa ṣe ń gbà náà nù tọ́ba jáṣẹ gbogbo obìnrin tó náà bá bímọ ẹ̀jọ̀ bá máa wá lára rẹ̀ tó bá ti tayọ ogójì ọjọ́ ẹ̀jẹ̀ tó bá wá kìí ṣe ẹ̀jẹ̀ bíi màmá o ṣé ròyìn ni àbáṣe ṣé máa sọ pé ròyìn ni a jẹ́ pé anabi sallallahu alaihi wasallam kọ máa sí a sì ti mà ìpín ìgbà tí sábà kankan ṣẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam ètò súnmọ́tọ́ tẹ̀wọ̀n nípa anabi màsí torí tí ọba màsí gan-an àníìdì kan sọ fún wa kí la fẹ́ bẹ̀rẹ̀ mo rò pé yé ẹ̀ nítorí pé ọ̀rọ̀ òfin làwa ń sọ òfin ò sì ní jófin àyàfi kọjá alukur'an àbí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam títà àbí tó bá sọ bẹ́ẹ̀ wọn ló túmọ̀ sí pé anabi máa ṣe ó ti di sunna bí gbàtà anabi lọ sọ bẹ́ẹ̀ pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ọlọ́ bá ṣe ẹ̀jẹ̀ bímọ ogójì ọjọ́ nìkan ni ó jókòó dà. àwọn ìgbà wá sì tún wá tí wọ́n tọ́ka sí ipa anabi sallallahu alayhi wa sallam àwọn gangan fúnra ara wọn àwọn ni wọ́n sọ wípé obìnrin ọ̀gbọ́dọ̀ jókòó ta ogójì ọjọ́ wákọ̀tà النبي صلى الله عليه وآله وسلم للنفساء أربعين يوما إلا أن ترى الطهر قبل ذلك فالنبي صلى الله عليه وسلم ní kò gbọdọ̀ jókòó ogójì ọjọ́ lọ àyàfi tí ẹ̀jẹ̀ yẹn tó bá dá síwájú rẹ̀ bákan náà àwọn ìgbà wọn mi náà tún wá níbi tí wọ́n ti tọ́ka sí pé Ànábì sallallahu alaihi sọ yìí pé ogójì ọjọ́ náà ni kò fi jókòó wọ́n ní àwọn ìgbà wọn sábà fi kún kúnra wọn sábà wọn kúnra wọn sábà wọn kúnra wọn á rí i pé wọ́n tó láti fi sẹ̀rí wọ́n tó láti fi sẹ̀rí torí di eléyìí báyìí pẹ̀lú àwọn ìgbà wáyìí àtẹ bírèkì nípa ń táwọn sọ tẹ́lẹ̀ ìgbé ó lè jókòó ju bẹ́ẹ̀ lọ tó bá láti jẹ́jẹ́ kan náà tó bá ti jẹ́ kan náà nítorí pé ar-ruju' ila al-haqqi fadila wal-ruju' ila al-haqqi khayrun min at-tamadi so torí pé tó mú àwọn sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nìkan à wò pé sàábì sọ bẹẹ ìròyìn ni wọ́n ròyìn sibitani sọ pé ẹ kò jù lọ so nítorí délé ibà lóòótọ́ a nǹkan oṣù ni ẹ̀jẹ̀ ìbímọ ni tẹlumi lè po jù bẹẹ lọ tẹlumi lè má bẹẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n fòpin sí torí pé àìsàn máa jókòó lọ láéláé láìsí lọ ike ń àwọn obìnrin òkùnkùn tí ọmọ fi yún sí kẹwọ́ àṣetánì tún sáńpàǹkùn lẹ́jẹ̀ ọba máa wá gbàtẹ́yìn ti sọ pé kò sódì wọn fún oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn kí ló dé nípa torí délé ilé ìjẹ bó ti ṣe jẹ tó bá ti di ẹ̀yìn ogójì ọjọ́ á fún nídàájọ́ istihaba kọ́mọ kírun kọ́mọ gba rẹ̀ kọ́kọ́ ló súnmọ́ bó bá fẹ́ tó lẹ́yìn ilé yẹn ti wá bẹ̀rẹ̀ ìpìtọ̀ ló di wọn ayé ọjọ́ tó fi máa ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ nínú ọlọ́run ètí wọn náà sì mà so àwọn ọjọ́ tó wá kù tẹ́jẹ̀ bá tún wá kí ni ìdájọ́ rẹ̀ ṣẹṣẹ àwọn tó eléyìí ní tá a dì mú ní ìsìn forty days ọ̀pọ̀ jù forty days tó bá sì fi máa ní ìsìn four hours sọ́dá alihamudulilayi kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí kírun kọ́ bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ọlọ́run kò fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi ní táwọn gbọ́ yé ṣe wà o kó ṣe wá lọ́kàn nínú tí nínú àwọn tí ó ṣe pé tí wọ́n gbọ́ yóò jẹ́ àwíjàre fún wọn kò ní jẹ́ balẹ̀jọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹ̀sùn oníbèrè bèrè pé ìmọ̀ àtijọ́ ń ṣe ìkọ́mọ̀ pé ká máa ṣe ìkọ́mọ̀ ní méjì méjì méjì pé ṣé ó bá súnmọ̀ rò pé bákan náà ní méjì méjì irú èwo. lẹ́yìn àyè ìfẹ́ kó jẹ́ méjì tẹ̀gbẹ́ ara jẹ́ mẹ́rin tó ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah. èwo láti mẹ́rin. ìjọba àjìn Allahu akbar Allahu akbar Allahu akbar. tòpé tó bá súnmọ̀ tòpé tó bá bá súnmọ̀ pé ṣé ká máa ṣe gbogbo ìgbà ló da ni àbí ká máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí ká tẹ̀ má ṣe rárá. alhamdulilayi ká ṣe kọ́ àmà gẹ́gẹ́ bí ẹni ń pèrò kọ́kàn jẹ́ pé kọ̀dọ̀kọ́mọ̀ ti sọ́lá kọ̀dọ̀kọ́mọ̀ ti sọ́lá ni ọ̀ là láàrin eléyìí wá nínú hadithi abdullah ibn zayd ní ọ̀dọ̀ abi dawud radiyallahu anhu nínú ìròyìn bí irun pípé ti ti bẹ̀rẹ̀ ó ní wọ́n fi hàn bá ti ṣe máa pè wọn ẹni tó wá fi hùn wọn lọ gẹ́rọ̀ báyìí lọ́wọ́ tó wá sọ fún mi pé tẹ́ bá ti fẹ́ ṣe kọ́ ọmọ o ẹ̀ máa ṣe báyìí báyìí báyìí lọ́wọ́ á ṣe kọ́ ọmọ gẹ́gẹ́ bí ẹni ń pè wọn wọn fi kọ̀dù kọ́ ọmọ tó sọ̀lá kọ̀dù kọ́ ọmọ tó sọ̀lá àlàlà wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ni. tó òsìsì tó burú nínú kọ́jọ́ ìkọ́mọ̀ dáàsì dáàsì kọ́ ló kọ́mọ̀ tó sọ láti ẹyọ kan kò sẹ́rì fún tó múnádóko torí pé ẹ̀rí tí wọ́n ń lò fún kíkà sí kọ́ ló kọ́mọ̀ tó sọ láti ẹyọ kan òun náà làdí fi Bilal nígbà náà bí sallallahu alaihi wa sallam wọn pa Bilal láti láti máa ṣe tashfi'ul adhan wa itaru al-iqama níbi kọ́ máa pẹ̀rún ní gbólóhùn àmọ́ tó bá jẹ́ kọ́ máa kọ́ máa pè lẹ́kọ̀ọ́ kan. oní malikiya lò malikiya tó wá lò wọn á bẹ̀rẹ̀ ẹ̀rùn pípé pẹ̀lú allahu akbar allahu akbar ńgbà sábà tún parí allahu akbar allahu akbar àbí méjì ẹ èyí náà yẹ kan ti ní ọba kọ́díkọ́ mẹ́tò sọ̀lá tùwé ó yẹ kọjọ́ pé allahu akbar la ilaha illallah ashhadu anna muhammadar kò sẹ́ni tí màá sọ máa torí de lẹ́yìn gbàtẹ́ ti gbà pálí sí allahu akbar méjì mẹ́rin ajẹ́ pé ẹ̀yin náà pẹ̀lú wa ti fọ̀rọ̀ pàmòtò sọ̀lá méjì torí ẹ̀ làwọn sọ pé tí ò bá jẹ́ pọ̀ jẹ́ mọ́ pé báyà rún tí màlìkí ọlọ́run ló ti gbọ́ yé ló ti wí tó bá ti kọ́ mọ̀ pẹ̀lú kọ̀dùkọ́mù ti ṣe torí pé tó sọ pọ̀ sọ kọ̀dùkọ́mù sọ̀lá méjì wà very clear nínú nínú náà ẹni tó yẹ kẹ́ ẹ máa sí àbí kẹ́ ẹ máa sí àbí kẹ́ ẹ pàtì lẹ́sẹ̀ tó bá ti wá nu súnà lóríṣiríṣi ẹ máa sí gbà kan tó sí lẹ́yìn gbà kan kò sí tó burú mbẹ́ fi hàn wọ́n kíní ìwà nu súnà kíní ìwà nu súnà yẹn ni tí màá bá ń spread gbogbo nǹkan ni strange àmọ́ tí o bá yóò strange torí pé tó máa ń pè ẹlòmíràn pé ah, ẹ tún òun pè ní so títí tí òbí gbọ́tọ̀ sọ pé kọ̀ọ̀lù kọ́ ọmọ tó sọ̀rọ̀ lẹ́yìn náà tí wọn náà bá fẹ́ ṣe gbogbo tó bá fẹ́ ṣe láyé wọn máa ṣe pẹ̀lú ẹ̀mí pé ẹ̀sìn là fa àti láti impress anybody because tó impress yẹn kí ló fẹ́ fún ọ náà rí kí ló ní tó lè fún so nítorí di eléyìí báyìí gbogbo ń dábàá sí káṣí nítorí tọ́lọ́ á sì rí i pé àwọn nǹkan púpọ̀ gan ó lè pa amọ́sẹ́ni tí ń kọ́ ẹ̀kọ́ gan lè pamọ́ sẹ́ni tó mọ̀ nǹkan ẹ̀ nítorí pé gbogbo nǹkan ìgbà tí wọn bá máa lò gbogbo nǹkan ìgbà tó bá pé èèyàn máa ṣèwádìí nítorí ká kàn máa wò pé màtọ́ pé jẹ́nẹ́rálì láyé tí wọ́n ṣe nu àwọn èèyàn jẹ́nẹ́rálì ò lè má ṣàṣìṣe kọ́jọ́ pé wọ́n rárá nìkan ah, àà ah, ìwọ́ lọ ò ríran rí àìríran rí ò túmọ̀ sí pé ojú ìgbogbo èèyàn náà wà pọ̀ sí ṣùgbọ́n ìwọ náà tó fẹ́ ṣe é

èmi náà ń béèrè tó bá gbé ọ̀fẹ́ jọ rẹ̀ wọ́n wá dá béèrè náà. náà wọ́n sọ pé àwọn nǹkan bíi ẹ̀fọ́ àti ewédú tó bá ṣe fertilizer sọ pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lọ sí fertilizer. kọ̀tọ́ kẹ̀yàn jẹ kọ̀tọ́ kẹ̀yàn jẹ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ àbí gbé èèyàn kọ̀tọ́. nípa ìlú pípé lórí ṣé sábà fẹ́ pè é ṣé ká gbóhùn sókè lè àbí kábọ̀ pé ní pèpè bí àwọn àtàjọ wà ní àyíká tí Ànábì sallallahu alaihi wasallam tí Ọlọ́run fi bí wọ́n ti máa fẹ́ràn hàn àwọn tàbí tí wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n nítorí yẹn wọ́n alágbájá sọ fún Bilal torí Bilal ó lóhùn jù ọ lọ wọn kí ká gbóhùn sókè ọ̀kan nínú tá a gbà lérò pẹ̀lú òun pípé ní ká gbóhùn sókè lẹ́yìn náà ti ń pè wọn kò sí ní tí ó gbóhùn rẹ̀ àfikọ́ jẹ́rìí fún tó bá dijọ́ gbìn dàrú kì hàn tí ọba gbóhùn sókè bọ̀ oníyà àwọn àwọn ìjọba kírun náà ni wọn ò jù báyìí lọ kí láti mọ àà bí wọn lè gbóhùn sókè kọ pàtẹ́ ìkẹ́ lọ. ìṣèlú ń sọ fún yẹn tí ń dán nígbà wọn tún gbóhùn sókè

àwọn ní ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe fún àwọn àtẹ́dáàkọ̀ ìyálà àwa tẹ́ ẹ ṣe àyíhà ìṣẹ̀lá wọ́n ní pé ṣé èlé tó túmọ̀ sí pé bóyá àlọ́bí làwọn náà. lóyún sànàbì bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ fún àwọn obìnrin ńlá gẹ́gẹ́ bí Hawa gẹ́gẹ́ bí mọ́rùn wọ́n sọ pé àlẹ́yìhà ìṣẹ̀lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn nínú gbogbo tíra lóṣù náà náà ní sànàbì nìkan wọ́n wọ́n túbọ̀ èpè kí ìdájọ́ lórí ẹja pé. wọ́n á túmọ̀ sí pé tí wọ́n máa ń jẹ́ Hawa àwọn àzọ̀kọ́ àlẹ́ àṣẹlá. pé kí ìdájọ́ lórí ẹja pé torí àti ṣe bísílẹ̀ náà fẹ́ pa ó. torí kọ́lọ̀ ń ṣe òkú rẹ̀ gan lẹ́tọ̀ òkú ń bete rẹ̀ kọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ kọ́ bá wù ọkọ̀ jẹ́ láàyè tó burú. nínú òfin Ọlọ́run kò burú kọ́ jẹ́ jẹ́ láàyè tó bá ti mọ̀ pé kò ní fi ọ ẹ wádìí tó bá dá yín lójú ẹ má jẹ tán èmi ẹ ṣe rú fa sọ̀rọ̀ kò síbẹ̀ ti fẹ́ wádìí lọ́dọ̀ mi wọ́n sọ fún mi pé ọ dá wa lójú pé wọ́n ń fi yọ̀ ọ́ ṣe rú ìgbà tó ti wá dá wa lójú pé wọ́n ń fi yọ̀ ọ́ ṣe sáà lè máa jẹ́ àmẹ́ni tí ọlọ́fẹ́ wádìí lọ́dọ̀ mi wípé wọ́n máa fi